Ìhìn rere ti Lúùkù orí kìíní. Níwọ̀n bí ọ̀pọ̀ ènìyàn ti dáwọ́lé láti to ìyìn wọn nìjọ lẹ́sẹẹsẹ èyí tí ó ti gbilẹ̀ ṣinṣin láàrin wa àní gẹ́gẹ́ bí àwọn tí ó ṣe ojú wọn láti ìbẹ̀rẹ̀ tí wọ́n sì já sí ìránṣẹ́ ọ̀rọ̀ náà ti fi lé wa lọ́wọ́ ó sì yẹ fún mi pẹ̀lú láti kọ̀wé sí ọ lẹ́sẹẹsẹ bí mo ti wádìí ohun gbogbo kínníkínní sí láti ìpilẹ̀ṣẹ̀ Tíófílù ọlọ́lá jùlọ kí ìwọ kí o lè mọ òtítọ́ ohun wọn nì tí a ti kọ́ ọ. Nígbà ọjọ́ Héródù ọba Jùdíà àlùfáà kan wà ní ipa ti Abia orúkọ rẹ̀ a máa jẹ́ Sakaraya aya rẹ̀ sì ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Árónì orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elisabeti àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run wọ́n ń rìn ní gbogbo òfin òun ìlànà olúwa ní àìlẹ́gàn ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí tí elizabeth yàgàn àwọn méjèèjì sì di arúgbó ó sì ṣe nígbà tí ó ń ṣe iṣẹ́ àlùfáà níwájú ọlọ́run ní ipa ẹsẹ̀ tirẹ̀ bí ìṣe àwọn àlùfáà ipa tirẹ̀ ni àti máa fi tùràrí jóná nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì olúwa lọ gbogbo ìjọ àwọn ènìyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí áńgẹ́lì olúwa kan sì fi ara hàn án ó dúró ní apá ọ̀tún pẹpẹ tùràrí nígbà tí sakaraya sì rí i orí rẹ̀ wúlé ẹ̀rù sì bà á ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé. má bẹ̀rù sakaraya nítorí tí àdúrà rẹ gbà elisabeth aya rẹ yóò sì bí ọmọkùnrin kan fún ọ ìwọ sì sọ orúkọ rẹ̀ ní johanu ìwọ sì ní ayọ̀ àti inú ènìyàn pípọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀ nítorí òun ó pọ̀ níwájú olúwa kì yóò sì mu ọtí wáìnì bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle yóò sì kún fún ẹ̀mí mímọ́ àní láti ìyá rẹ̀ wá òun ó sì pa pípọ̀dà nínú àwọn ọmọ Ísírẹ́lì sí olúwa ọlọ́run wọn ẹ̀mí àti agbára Èlíjà ni ó sì fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn baba dà sí ti àwọn ọmọ àti ti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olóòótọ́ kí ó lè pèsè èèyàn tí a múra sílẹ̀ de olúwa. sakaraya sì wí fún áńgẹ́lì náà pé. àmì wo ni èmi ò fi mọ èyí èmi sáà di àgbà àti elisabeti aya mi sì di arúgbó. áńgẹ́lì náà sì dáhùn ó wí fún un pé. èmi ni gabrieli tí màá dúró níwájú ọlọ́run èmi ni a wá láti sọ fún ọ àti láti mú ìhàn ayọ̀ wọ̀nyí fún ọ wá sì kíyèsí ìwọ ò yádi ìwọ kì yóò sì lè fọhùn títí ọjọ́ náà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ nítorí ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ tí yóò ṣẹ ní àkókò wọn. àwọn ènìyàn sì dúró de sakaraya ẹnu sì yà wọ́n nítorí tí ó pẹ́ nínú tẹ́ḿpìlì nígbà tí ó sì jáde kò lè fọhùn sí wọn wọ́n sì wòye pé ó rí ìran nínú tẹ́ḿpìlì nítorí tí ó ń ṣe àpẹẹrẹ sí wọn ó sì ya odi ó sì ṣe nígbà tí ọjọ́ iṣẹ́ ìsìn rẹ̀ pé ó lọ sí ilé rẹ̀ lẹ́yìn ọjọ́ wọ̀nyí ni Èlísábẹ́tì aya rẹ̀ lóyún ó sì fi ara rẹ̀ pamọ́ ní oṣù márùn-ún ó ní. báyìí ni olúwa ṣe fún mi ní ọjọ́ tí ó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. ní oṣù kẹfà a sì rán áńgẹ́lì Gabrieli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Gálílì tí à ń pè ní Násárẹ́tì sí wúńdíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì orúkọ wúńdíá náà sì máa jẹ́ Màríà áńgẹ́lì náà sì tọ̀ wá ó ní. àlàáfíà ìwọ ẹni tá a kọjú sí ṣe ní oore Olúwa pẹ̀lú rẹ alábòkó fún ni ìwọ nínú àwọn obìnrin. ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkí kí ni èyí áńgẹ́lì náà sì wí fún un pé. má bẹ̀rù Maria nítorí wọ́n ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run sáàsì kíyèsí ìwọ ó lóyún nínú rẹ ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù òun ó pọ̀ ọmọ ọ̀gá àgbo jùlọ ni a ó sì máa pè é Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dávídì bàbá rẹ̀ fún un yóò sì jọba nílé Jákọ́bù títí ayé ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. nígbà náà ni Maria wí fún áńgẹ́lì náà pé. èyí yóò a ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. áńgẹ́lì náà sì dáhùn ó sì wí fún un pé. ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gáàgó yóò ṣèjì bò ọ́ nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ ọlọ́run ni a ó máa pè é sì kíyèsí Èlísábẹ́tì ìbátan rẹ òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbò rẹ̀ èyí sì ni oṣù kẹfà fún ẹni tí a ń pè ní àgàn nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. Màríà sì wí pé. wo ọmọ ọ̀dọ̀ olúwa kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. áńgẹ́lì náà sì fi í sílẹ̀ lọ. ní ijọ́ wọ̀nyí ni Màríà sì dìde ó lọ kánkán sí ilẹ̀ òkè sí ìlú kan ní Júdà ó sì wọ ilé Sakaraya lọ ó sì kí Èlísábẹ́tì ó sì ṣe nígbà tí Èlísábẹ́tì gbọ́ kíkí Màríà ọlẹ̀ sọ nínú rẹ̀ Èlísábẹ́tì sì kún fún ẹ̀mí mímọ́ ó sì ké ní ohùn rárá ó sì wí pé. alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin alábùkún fún sì ni fún ọmọ inú rẹ níbo sì lè èyí ti wá bá mi tí ìyá olúwa mi ìbá fi tọ̀ mí wá sá wò ó bí ohùn kíkì rẹ ti bọ́ sí mi lé etí ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀ alábùkún fún sì lé ẹni tí ó gbàgbọ́ nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún un láti ọ̀dọ̀ olúwa wa yóò ṣẹ. Màríà sì dáhùn ó ní. ọkàn mi yin olúwa lógo ẹ̀mí mi sì yọ̀ sí ọlọ́run olùgbàlà mi nítorí tí ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ sáà wò ó láti ìsinsìnyí lọ gbogbo ìran ènìyàn ni yóò máa pè mí ní alábùkún fún nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi mímọ́ sì ni orúkọ rẹ̀ àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran ó ti fi agbára hàn ní apá rẹ̀ ó ti tú àwọn onírera ká ní ìrònú ọkàn wọn ó ti mú àwọn alágbára kúrò lórí ìtẹ́ wọn ó sì gbé àwọn tálákà lékè ó ti fi ohun tí ó dára kún àwọn tí ebi ń pa ó sì rán àwọn ọlọ́rọ̀ padà lọ́wọ́ òfo ó ti ran Ísírẹ́lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìrántí àánú rẹ̀ bí ó ti sọ fún àwọn baba wa fún Ábúráhámù àti fún irú ọmọ rẹ̀ láéláé. Màríà sì bá a jókòó níwọ̀n oṣù mẹ́ta ó sì padà lọ sí ilé rẹ̀ ọjọ́ Èlísábẹ́tì pé wàyí tí yóò bí ó sì bí ọmọkùnrin kan àti àwọn aládùúgbò àti àwọn ìbátan rẹ̀ gbọ́ bí Olúwa ti ṣe àánú ńlá fún un wọ́n sì bá a yọ̀ ó sì ṣe ní ijọ́ kẹjọ wọ́n wá láti kọ ọmọ náà nílà wọ́n sì sọ orúkọ rẹ̀ ní sakaraya gẹ́gẹ́ bí orúkọ bàbá rẹ̀ ìyá rẹ̀ sì dáhùn ó ní. bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe johanu ni a ó pè é. wọ́n sì wí fún un pé. kò sí ọ̀kan nínú àwọn ará rẹ tí a ń pè ní orúkọ yìí. wọ́n ti ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ bí ó ti fẹ́ kí a pè é. ó sì béèrè wàhálà ó kọ wípé. Jòhánù ni orúkọ rẹ. ẹnu sì ya gbogbo wọn ẹnu rẹ̀ sì ṣí lọ́gán okùn ahọ́n rẹ̀ sì tú ó sì sọ̀rọ̀ ó sì yin Ọlọ́run ẹ̀rù sì bà gbogbo àwọn tí ń bẹ ní agbègbè wọn a sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí ká gbogbo ilẹ̀ òkè Jùdíà gbogbo àwọn tí ó gbọ́ sì tó sínú ọkàn wọn wọ́n ń wí pé. irú ọmọ kí ni èyí yóò jẹ́ ọwọ́ olúwa sì wà pẹ̀lú rẹ̀ sakaraya bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mọ́ ó sì sọ tẹ́lẹ̀ ó ní. olùbùkún ni olúwa ọlọ́run israẹli nítorí tí ó ti bojú wò tó sì ti dá àwọn ènìyàn rẹ̀ nídè ó sì ti gbé ìwo ìgbàlà fún wa ní ilé dávidi ọmọ ọ̀dọ̀ rẹ̀ bí ó ti wí ní ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀ pé a ó gbà wá là lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́ àti ó ti bú fún Abraham bàbá wa pé wọn ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn láì fòyà ní mímọ́ ìwà àti ní òdodo níwájú rẹ̀ ní ọjọ́ ayé wa ògbó àti ìwọ ọmọ wòlíì ògógó ni a ó máa pè ọ́ nítorí ìwọ ni yóò ṣáájú olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn nítorí ìyọ́nú ọlọ́run wa nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó ní òkùnkùn àti ní òjìji ikú àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. ọmọ náà sì dàgbà ó sì le ní ọkàn ó sì wà ní ijù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì.